ti gbẹ̀dẹ́. first man first man ènìyàn tọ́lọ́run dá kìkì dá ìyọnu wọ́n ṣe ń gé lójú bá mi. ṣé dáadáa mo bá yín. Ah, ẹ ǹlẹ́ kú iṣẹ́ oh. ẹ má bínú o ẹ má bínú ẹ pè wọ́n ẹ pè wọ́n the first man ẹ pè wọ́n. ẹ ní pin ẹ káre ẹ lẹ ya ọlọ́jọ́ òní dá. ọ̀kárì. ọ̀kárì ẹ má bínú pípé mọ̀ pẹ́ iṣẹ́ pọ̀ ńlẹ̀ àmọ́ alágbàro tó nǹkan ẹ wo first man àti ẹ lè bínú sí yín nítorí pé a mọ̀ pé iṣẹ́ ìlú tẹ̀sí ò lè jẹ́ ẹ ráyè àti pàápàá oore tẹ̀ ń ṣe fún wa nínú ìlú yìí kò lè já bínú ẹ wá wò ó èmi fẹ́ ṣàdúrà kan fún yín sẹ́sà mi ẹ wá rí ọkọ ọba àdá ọba ìkankan mà ní sáyín lẹ́sẹ̀. èmi náà di ẹ̀yìn gbẹ́sẹ̀ bẹ́ẹ̀. <laughs> first man ẹ̀gbọ́n ti ń yàtọ̀ ẹ kájú ẹ o wọ́n ní wàá wọ̀ bá kájú lù yíya ní yíya gbogbo ẹgbẹ́ díríkàsì pátápátá gbogbo àwọn ẹgbẹ́ bíi adinkas wọ́n ní àmọ́ kí yín wọ́n láwọn rọ́wọ́ yín ipa ń sà láàrin ìlú wọn ní òkèrè ẹ mọ̀ wájú òpin síbi bàbá o à ń retí yín ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ni wọ́n ti ń retí yín kẹ wá dárú àrà báyìí kẹ da sọ́dọ̀ ohun tiwọn náà kí gbádùn ọmọ lọ bẹ́ẹ̀. Ayo ṣé ẹ wá rí ìjọba tíá tọ́jẹ́ tíá ń tíá ẹlẹ́rọ àmì jìnjìn hmm, àwa tíá wò pé àwọn ìjọba mi wọ́n máa gbẹ́kànga wọ́n máa gbẹ́kànga dẹ̀rọ káàkiri àmì ọmọ rí lẹ́tà tí ò ní tàn lójú títì wọ́n máa rí kí àwa wò pé ó kí ìjọba tíá yìí tọ́jẹ́ ara ọ̀tọ̀ ká máa ṣe àwọn nǹkan tí ó jẹ́ ara lára tó ti yé yín ni làwa fi dá irú ara yìí bẹ́ẹ̀ kí n tó wá gé mo ní ọ̀rọ̀ àpilẹ̀sọ píye kíní délé tàǹsì tó ní ilé ìsọ̀rọ̀ bíi mádéyìn ya. ìwé tó lówí. bàbá ohun tá a rò kọ́ lábá mi o àwọn tó kàwé díẹ̀ bẹ́ẹ̀ mi o. kí n mọ sí ibò. bàbá ọmọ tàwọn ọmọ tàwọn. ẹ ẹ lọ <laughs> kó lè dáná ẹ ní o ìdí mo rò ní pé kí n fọ gẹ̀ẹ́sì gbọ́ngbà máa wojú gbogbo yín lọ ah àwọn tí wọ́n kàwé ò lè tó nǹkan nù yín bẹ́ẹ̀ fìdí gògùn lẹ̀ kò lè kọ́ <laughs> igun mẹ́rin ní ọ̀yọ́ màá wò pé kákúkú sọ èyí tá a jọ gbọ́ wé pé ọmọ ìbílẹ̀ lèmi náà àì ló kọ́ mi àti ìdílé ọ̀dọ̀ mi èròǹgbà wa tá a fi fẹ́ sí ilé ọtí yìí àkọ́kọ́ ọmọbìnrin alápò èèyàn gudugudu ni ọjọ́ èèyàn takuntakun ládùúgbò yìí. màmá ń gbọ́ ọmọge ni o èèyàn nu. fífọ́ lẹ́nu lónìí naso. baba naso. bátìrì ti já túbà o ti ti kí nu pé mo lọ. naso. àbí mọ̀sọ̀ bí ọ̀rọ̀ ti bẹ̀. baba. ẹ wo ẹ̀yin aráàlú èròǹgbà wa láti wá sílé ọtí yìí ìní pé ńgbà tá a wò ó a wá rí i ti pọ̀ jù a wá wò pé kí ni wọn ní ìrònú ni àwọn pé ọ̀nà lè gbà dópin ìrònú ọtí ni sẹ́wọ́n ló dẹ́ mọ́ mú wá èyí tẹ́ bá ń tà wọ́n àdá fifty naira yín ni yín náírà márùn ẹ máa rà ní one hundred and five naira. ẹ káàdì ẹ káàdì ẹ kí ni amúgàdà ah! gígé ránge. wọ́n wá jábàlì ẹ̀. <laughs> ọ̀gá rẹ̀ ló kọ bàbá tọmọ naso ló kọ ọtí Naso. kọ ògógóró naso ọtí etí àní etí ẹ máa wí tẹ̀lé mi ha ha la la po la po. Boshma Boshma àtòrí tí o sì yọnu ṣe dáadáa labalẹ. adúpẹ́ adúpẹ́ adúpẹ́. ìyá yín gọ. ẹ sínú ilé ẹ àwọn náà rẹ̀ sínú ilé. ọ̀rẹ́ ọmọ mi pàfẹ́ àwọn náà jẹ dáadáa inú ilé dùn fáwa òde dùn <laughs> bọ́sùmá. kúyè ẹ mélòó ni olórí ọmọ sọ fún ọ ó ní tí wọn bá ti fẹ́ tẹ̀lé ń jáde kọ́ ọmọ lu kọfè kọ́ ọmọ lu kọfè sọ kọfè jì báyìí. <laughs> naso. èmi gan tí mo sọ ẹ mọ ọmọ fi léèsì mọ ọmọ fi di leave me talking. naso. naso. naso. naso. tata. ẹ ẹ ana adori kìnìún tó ọmọ mu àmúbọ̀ lóde ló ń bẹ ẹnu ọkọ̀ pípín yẹn bá ṣe tán yóò wá fún ọ. <laughs> bọ́sùmá bọ́sùmá èyí èyí àtòrítorí èyí ẹ̀pọ̀ èyí ẹ̀pọ̀ èyí ọ̀wá ní pọ̀ níta ń jẹ ẹnu. ṣe kọ́ wa o. àkọ́kọ́ ẹ̀ náà owó ẹ̀ náà ra ẹ̀sìn ìnáwó àdábẹ́ ìgbẹ́ ni ẹ bá rí ẹ̀bí pọ́sìmọ̀nù lówó lọ́wọ́ bá fẹ́ nìkan ògùn ẹ̀yẹ́ gbàgbógó ẹ̀yẹ́ pariwo ẹ̀yẹ́ sọ̀rọ̀ ìrọ̀ ń parọ́ obìnrin sí òsì ojú ìkorò ọ̀pọ̀. Um, pa please excuse me. Uh, ok ma. wo ọtí tá a mọ kò tí mo kó abẹ́ sí ti má mú o má mú mo oògùn eku sí o ọlẹ́ má wo pé mo sí oògùn eku mẹ́mẹ́ o. <laughs> síbẹ̀ náà ò lè rí mo sọ fún ọ pé bọ́wọ́ bá ti ń lejú pa iye rẹ wà rẹ́jú rẹ̀ ńlẹ̀. Mr. Man, what is wrong with you? kí ni problem ẹ̀ náà? what what what is the matter with you? kékékéké kéèyàn ọmọ fèdè tèmi ọgbọ bẹ mi sọ̀rọ̀ o ṣé mo wọn bó ń búya mi ní nísì bó láti fún ọ lésì. ibo lo ń bọ̀ where you come from ibo lo ti ń bọ̀ ibo lo ti ń bọ̀. Hmm. ṣé n tó fẹ́ sọnù tí ò ń pariwo ọjọ́ mọ̀ fúnra rẹ lẹ́jẹ̀ rúru <laughs> ẹ̀mí rẹ ló ṣe pàtàkì sí ọ ọlọ́run ní jí okú báyìí o <laughs> wàhálà àti ẹ̀ náà mo sì bá lọ́kọ́ ọmọ wò mo wò sá mo wá wò pé <laughs> èyí máa lọ rè sí ilé ọtí mo fẹ́ wọ́n rọ́wọ́ ìjọba wa ni ọmọ pé ìjọba mẹ̀kúnnù là ń ṣe. iṣẹ́ ìlú ràmù ló ń ṣe lọ àdàbà kí ló ṣe ná kí ló disgrace mi kiri kí ló tarnishment mi ah ìwọ lọ sílé ọtí ó sọ bíà palọ di iṣẹ́ ìjọba. Ah! <laughs> ẹ̀rí kò yé ọ ni sórí ntẹ́lómi rí lórí ìjókòó ẹlòmíì lè nàró tí ò ní rí èmi mọ́mọ́ tí lù ń fẹ́ bó ṣe ń wo ọtí ìlú fẹ́ràn rẹ̀ ìlú fẹ́ràn ọtí gan. kí wọ́n máa ta lógo tí oògùn pa káwọn èèyàn ó lè máa rà á <laughs> ni mo fẹ́ wọn rọ́wọ́ ìjọba wa torí ìjọba mẹ̀kúnnù là ń ṣe. ọwọ́ ìjọba ọwọ́ ìjọba ní ilé ọtí kí ló ń sọ ẹnu tí ò dùn iná tẹ́mi kí ló ń sọ ní ẹnu ẹ tí ò dùn kí ló fẹ́ kọ́ tí mo ṣe ìjọba lórí màá sọ kí ló fẹ́ kọ́ máa sọ ń pa mi ask me now. igi lórí tó yẹ pé gbogbo ohun tèmi bá ṣe dà bó kò sí mọ ohun tí mo fẹ́ sí pọ̀ o mo kàn ní bẹ̀rẹ̀ láti bẹ̀ ni o sóòsì ẹ̀ mọ́ ògòrò tó ní mọ́ sọ́àlà lálálẹ́. àwọn tí mo sin olóòṣà ní tí wọ́n ọ̀fẹ́ sílé aṣẹ́wó lè ti ọ̀rọ̀ ojú débi pé àwọn ọmọ iléèwé ó lè máa lọ rẹ̀ mo sì fẹ́ sílé tẹ́tẹ́. Um, adaba hmm. go wọlé wọlé wọlé wọlé hmm. lọ. Hmm, mo ní kó wọlé lọ just go mo ní kó wọlé lọ. ìwọ tí ń bínú ju ọjà ìlú bí ọ àìbá ń débẹ̀ ni ìlú fẹ́ olóyè. ọ̀rẹ́ ah. ìlú ní sọ fún ọ pé wọ́n bá parí alága kọ́ wá sí gómìnà. má lọ wọlé lọ. bó wàá ló ń ní ìsìn. first man first man ènìyàn tọ́lọ́ ń dá kìkì dá ìyọnu bó ṣe ń kiri ọ̀rọ̀ ní ah. bọ̀rùkà kò sí ah. ìtanù egungun ẹja kátikàti gbọ̀ngàn. alága akínyìn gan a sì yìn lọ́gọ̀ọ́ ẹnu in fact nínú àwọn alága tá a ti ní local government council wa yìí ti ń yàtọ̀ nù ṣé ti wá sí ní ká sọ ni àbí ti bẹ́ẹ̀ ṣe kó àwọn òṣìṣẹ́ mọ́ra ọ̀ àwọn tó ti ń wá sí ìrànlọ́wọ́ tó ń wá sọ́dọ̀ yín fún ìrànlọ́wọ́ in fact we really commend your effort ẹ ṣe gan ni. ẹ alága wa yàtọ̀ wọn gbọ́dọ̀ máa yàtọ̀ in fact ó yàtọ̀ ni wọn. my honourable chairperson ẹ wo ẹ yàtọ̀ ẹ yàtọ̀ sí wọn mo ṣẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ àwọn olóyìnbó ni tí wọ́n sọ wípé what a man can do a woman can do better. Uh, that's true alága wa tẹ̀ ti prove ara wọn pé nínú gbogbo àwọn chairman tó ti ń wà ní local government tí ìtẹ́lẹ̀ pé tí wọ́n dá yàtọ̀. Uh, ọlọ́run dẹ̀ máa máa fún yín ṣe. àmín àmín àmín mo fẹ́ sọ fún gbogbo yín pé ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú ètò ìṣe ìjọba kò wáyé kó jẹ́ wípé àwọn olóṣèlú nìkan ló yẹ kó máa jẹ̀gbádùn ìjọba àwarawa bí àwọn mẹ̀kúnnù bá ṣe ń jẹ mùkúndù ìjọba ló yẹ kí àwọn òṣìṣẹ́ náà máa jẹ àǹfààní ìjọba àwarawa. Uh, my honourable the last but not the least ṣé ẹ gbàgbé community project tá a la fẹ́ carry out hmm. mo fẹ́ béèrè pé ìgbà wo la máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. um thank you for that question iṣẹ́ ò ní pẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ gbogbo yín ṣe mọ̀ wípé ìjọba tèmi ìjọba alákòóyàwó ni hmm? um, as soon as tí a bá ti get signal láti òkè lọ́hùn tó ti sanwó allocation iṣẹ́ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ ní kíákíá. ẹ ṣe my chairperson ọlọ́run á máa ràn yín lọ́wọ́. gbogbo wa la ti mọ̀ pé iṣẹ́ àdúrà náà lè ń ṣe látọjọ́ yìí tí gbogbo àwọn èèyàn dẹ̀ ń ṣàdúrà fún yín ọlọ́run wà ní ṣe yín ní àwòbánújẹ́ agbára ọlọ́run. ẹ ṣeun mo dúpẹ́ mo tún fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣeun ẹ kú àdúró tì ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ yìí ọlọ́run á máa fún wa ṣe. láì sí pé paro mẹ́ta mi gbogbo ẹ̀ wá dá wá dá paro. Ah. <laughs> àníkẹ́nìkẹ́ <laughs> àníkẹ́ dẹ̀wọ̀gẹ̀ kò sí rẹ jẹ. twice ma eh, eh, eh. mo ṣe bẹ́ẹ̀. wọ́n rí lè gbọ́. Oh, oh. <laughs> èmi àwọn ibi tí wọ́n rí lè wà o. ọmọdé wọ́n rí lè wà first man ni ẹ eh? ẹ eh, tẹ fálára mi. Oh, oh. ẹ dákun sọ wá jójú ọpọ́n ni tèmi mọ tẹ ìjọgbe lára rẹ mm-hmm. èmi ń wá mọ́rìlì ni. Ah, ah. ẹ ń ṣe erékeré yìí fẹ́ o erékeré lẹ̀ ń ṣe o. irọ́ àní mò ń wá mọ́rìlì ni. ẹ bẹ́ẹ̀ mo wá wá mọ́rìlì ṣé mo jẹ́ kùkù tí a máa ń kọ́ adìẹ sí ni mọ́rìlì ò sáré sásìn lábẹ́. Eh, <laughs> ọ̀gá òkú yàrá kíá. second man. first man rush man ẹ mọ bọ́rọ̀ yìí ṣe jẹ́ àfi bí ọ̀rọ̀ kù ìyá aláfíà tí ẹ dì kalẹ̀ tí ń ṣó wọn lẹ́wọ́ àti búrẹ́dì lọ́jẹ̀ sùn ẹ̀rù ọlọ́ba mi. ẹ dákun kí lẹ́yìn wá kí o. èmi ò wá kankan kí o. Hmm, bẹ́ẹ̀ bá wá wá nǹkan kan kí àtòrí àtòrí tó bá ti mọ̀ pọ̀ wá nǹkan kan kí ọ̀ya bọ́lá sẹ́ni gbọ́dọ̀ tó ń sọ. tẹ́ rí bí mo ṣe rí tẹ́ ń kúrú tẹ́ ń ga tẹ́ ń fà tẹ́ ń yẹ̀ wò kí lẹ rí. ìwọ̀sùnmọ̀ ẹ̀kú àtòrí atori, tó o bá ti á mọ̀ pé ọ̀wá nǹkan kan kì í ọ̀yá padà sẹ́nu bòde tọ́nu sọ kíákíá nìsín. sẹ́nu bòde ayé àbí tọ̀run. bòde ayé lè ti sú ọ kó o sì máa lọ bòde ọ̀run. èmi ẹlẹ́mẹ̀jẹ̀ lọ bòde ọ̀run èmi ọmọ sọ bòde ayé dé tí wọ́n fi pé tọ̀run ló tó kàn ẹ dákun ẹ fi lẹ̀ ní ayé bẹ́ẹ̀ jẹ́ máa jẹ tọ̀ ìtọ̀ mi o. wo wo wo wo sórí kò lè yí ọ ni ọmọ pé bí ẹ bá ṣiṣẹ́ yẹn máa gba promotion tí n bá fún ọ promotion ní ìsìn tó sọ ẹnubodè ayé mọ́tò náà sọ ẹnubodè ọ̀run sọ́mọ̀ pípé ọ. bọ́ọ̀sì máa ẹ ṣàánú àwọn ìyá tó ti yé yín ẹnìkan ló bí irú wa yìí náà àti pé alága wa alága promise mi wọn làwọn ó ṣe ribiribi nínú ayé mi gudugudu méje yàyà mẹ́fà mi ò tí ì mú kankan ṣe yàrá ń lọ mọ sọbodè ọrùn ẹ dákun ẹ ṣàánú àwọn bíi tèmi o èèyàn ló bí a. alága promise ẹnu ẹ wá ní ṣé kìí ṣe pé òun retí pé bọ́ bá fẹ́ yìí tì wọ́n ló gbowó pẹ́ńsàn. ẹ ẹbí gbogbo tí wọ́n ṣiṣẹ́ wọ́n ní láti gbowó pẹ́ńsàn owó fẹ̀yìntì àtòrí eh? èlé lè gbọ́n náà gbàdúró pẹ́ fún owó tẹ́lẹ̀ mi ọgbà tẹ́lẹ̀ rà rélùwé. èèyàn bẹ́ẹ̀ mi ọ̀bà wá rélùwé rà máa sì lọ kálájà méjì bàtàwọn ẹbí mi sí máa mi àwọn ẹgbẹ́ fúlọ̀ lókè ìsì mọ́ tutọ́ sí gbogbo àwọn mìíràn tí ìsì mọ́ tutọ́ sí ẹ lórí. Hmm. ọkọ alájà méjì tí bá bẹ ẹka here ni ẹdẹkùnrin ni bá bẹ ọka here tó lè wọn lọ kọ alájà méjì alájà méjì ọmọ ẹni sọ òtí ìkọ o òtí bá ọmọ tutọ́ lé àwọn mìíràn tì ọmọ jẹ ní ẹ lórí ṣé orí wọn wàá jẹ ọkọ alájà méjì ò lè kọ freshman ìran mẹ́ta ètò òsì bàbá ló ṣe mí lólú ọmọ ṣó ti yé mi bí bàbá mi ọba kọ́lé bàbá bá ń kọ́lé tá ń kọ́lé tá ń rọkọ̀ kò sí tó fi ń bẹ̀. ìyẹn bí ìwà kejì ló sì dé kò sí wàhálà máa lọ. ǹtẹ́ ẹ bá wà làwa náà bá dé ọlọ́run ló gbé yín jà. àníkẹ́ ti tán lọ ẹran èyí tó bọ́lẹ̀ kejì. kò sí wàhálà. àtòrí àtòrí wo èmi rẹ ní ìtajọ fanu ilé yìí èmi rẹ á ìtajọ fanu ilé yìí agbóhùnbẹ̀ ìtò bá wù í ní kájọ máa pẹ́ o post man yọ ayé mo máa jẹ́ máa ta ẹ̀mí ta. èmi ọmọ onílé ni. Adaba hmm? ṣé o sì. àní gbogbo bí mo ṣe sùn ara mi ń ṣe gìrìrì gìrìrì gìrìrì àwọn ò ara mi bá ti ń ṣe báwọn ó yẹ kí n wá dọ̀ rẹ nù. ìtumọ̀ sọ̀rọ̀ mi ò yọ ni. kò yí mi. alára mi ń ṣe wọ̀nyí ń lé wọ̀nyí ni máa fi wò pé mo ti fẹ́ ní omi rúurú ọyọ wa tù dábẹ́ àní kásẹ̀rí oge tí tọkọ-tìyàwó máa ń ṣe. ok mo ti ti gate mo dẹ̀ ti sọ kọ́kọ́rọ́ dànù. dáńdánú ah, bí ọdún òbí lọ sọ kí ilé olúwa nù ó ọ̀dà kò burú ẹ̀ ń lẹ́rù lọ́lẹ́rù èmi mo ní ilé mi èmi mo sì ní kọ́kọ́rọ́ èmi mo ní géètì. ìjà bẹ lẹ́kùn wọlé. wàá já kí ni. èmi ò já lẹ́kùn wọlé ni. a ò tó ó lè lè já láyéláyé. wo àdàbà lọ sórí bẹ́ẹ̀dì. wọ́n wá wọn lẹ̀ fádìẹ jẹ tó yẹ pé lẹ́ẹ̀kan lóṣù là ń ṣe n ò lo tó fẹ́ gbọ́ ọmọ ijó. ṣé ìwọ jọ lọ́hùn ni ṣé ojú ọlọ́run bó jẹ́ ẹ̀kan la ṣe tọ́lọ́ máa fẹ́ ṣe àmì sí àṣà àmì sí máa lóyún máa dẹ̀ bímọ ah ṣé wàá tí a bá ṣe hundred times ni jọ jọ jọ lọ sórí bẹ́ẹ̀dì ẹ lọ sórí bẹ́ẹ̀dì ẹ. Ah, ada hmm, èyí mo mọ̀ ní pé eh, adùn méjì ni adùn ọbẹ̀ adùn tọmọ ọ̀tọ̀ adùn ìtọ́kùnrin fi gbádùn ayé ọ̀tọ̀ bọ́ọ̀ bá ro tọmọ ro sì gbádùn tèmi. Hmm. kíni kíni kíni kíni kíni má sùn wọn mi o má sùn wọn mi adaba lọ sórí bẹ́ẹ̀dì lọ sórí bẹ́ẹ̀dì lọ sùn. Adaba Adaba Adaba lọ sórí bẹ́ẹ̀dì dọ́dọ́dọ́dọ́ máa lọ òun làwà ìwé. bára ẹ sọ̀rọ̀ kára ẹ wálé o má wàá sórí bẹ́ẹ̀dì mọ́. my chair alága mi. ẹ wo màmí mo ti máa ń sọ fún yín pé kò sí bí ọmọ ṣe lè tó bébì ṣì ń lọ́rùn òbí ẹ̀ ẹ mọ orúkọ mi náà ẹ máa pè mí lórúkọ i don't like this my chair my chair my chair me i don't like it. Hmm. lóòótọ́ ni àmọ́ tí ọlọ́run bá wá gbé ọmọ sípò tó dáa nípò ọlá kò sí nǹkan tó burú mbẹ táwọn òbí ẹ̀ náà bá bú ọ̀wọ̀ fún un. ẹ wo òótọ́ lẹ pa wàláhì òótọ́ wọn pa ṣe rí ikú lọ́ba nǹkan jẹ́ irú wa yìí náà bí báyìí pé nǹkan sì á bí bàbá wa bá ń bẹ láyé ṣàlàwà kan ọ̀run rè rẹ ẹ wo bí mo ṣe divorce man yìí <laughs> bọ̀dá bàá mi ọmọ ìpè mi ẹ kú jókòó màmí. ó ṣe ọkọ mi. fọlábí ń kọ. ọ fọlábí ló pè ló fi dà lálẹ́ gàràgà ọmọ wo. fọlábí ọmọ tẹnu ọ̀ka ẹ wo ẹ jẹ́ fi ọ̀rọ̀ fọlábí lẹ̀kẹ́já sọ̀rọ̀ gidi. iṣẹ́ ìsọ fún pé mo fẹ́ rí ni. ta ni èmi sọ fún un pé ó fẹ́ rí ṣùgbọ́n ó ti ní àgídí jù nǹkan rú ẹ̀ tinú ẹ̀ ló máa ń ṣe láyé ọjọ́ kan láyé wó kí á gbàgbé tí ọjàre ká sọ ètò ń dé ọ̀rọ̀ gidi pẹ̀lú ara wa wò mí ọkọ mi ṣó ò bọ́kọ ìjà o. <laughs> ẹ̀gbẹ́ ọmọ mi ìjà kẹ̀ tó lè dààmú ni. <laughs> ta ló lè dààmú ẹbí èmi máa nà ní òkè mọ́ máa wà <laughs> ntọ́ bá sì mú bàmí adéyẹmí tí ọba àwọn olórí ẹ̀jà kí láá ṣèmi fọ́ọ̀sì mọ́ ọ̀nà tí wọ́n bá yé yìí jà. kò sí jà ó dábẹ́ jọ ẹ má bára yín jà o mo fọlọ́run bẹ̀ yín o èṣù ò ní yà yín o ẹ pẹ́ fúnra yín títí tí pẹ́pẹ́pẹ́. ọlọ́run ò ní jẹ́ àníjà. Hmm, ṣùgbọ́n ìyá mi ìjà kan ń bọ̀ wẹ́ o ìjà ń bọ̀ o. ìjà kẹ kí ló dé kí ló fẹ́ fàjà. yọ fàjà oorun ni. ẹ kì í sùn. Ah, ẹ wá wíyà mi kì í ṣe ti oorun sísùn bó ṣe wà yìí ima máa wọn oorun eh, fún mi bíi gàrí ni yóò ní táwọn tèbù rí a lè mọ̀ sùnmọ́ra wa láàrin ọdún kan ẹ̀ẹ̀kan lọ́dún kan ni èmi sì kúndùn rẹ̀ mo fẹ́ jó oúnjẹ lọ. ń gbọ́ dára sí mi òun fi oorun dún ọkọ ẹ̀. ẹ wo màmí ẹ ṣáà má dàbà tẹ́lẹ̀ ẹ má take it serious he's a joker. Hmm, orí mi ò pé orí mi ò pé àbí ẹ má dàá lóhùn orí mi pé o mo sì mọ ohun tí mò ń ṣe ó sì wà á kíní ìsòkòtò oní pọnpọnpọn ẹni máa wọ yóò kó gbogbo security sẹ́nu géètì yóò làwọ̀ gbọ́dọ̀ wọlé. dára sí mi torí ọlọ òde jọ ẹ ẹni tó bá ń wọmọ kì í sún o gbogbo ìgbà tó bá lòun gbé wá báyìí kí wọn gan fàyà gbá ní ìgbà míì gan tó bá sùn lọ wàá wọ mọ́ra ìwọ ló ń wọmọ jọ ṣàánú mi mo bí ẹni ìwọ náà gbọ́dọ̀ bíyàn Ọlọ́run ò ní jẹ́ kémi jẹ́ ìyá àgàn láyé tèmi. ẹ ẹ wo màmí ẹ má dá sí o ẹ mọ̀ pé yorùbá máa ń sọ pé ẹ bọ́mọ òjọ ṣòkòtò á jọ kíjì pa. bí ò bá jọ̀wọ́ á jọ òun kó ṣàtijọ́ kan náà ẹ̀ méjèèjì ọmọ lọ́mọ ń jẹ. èmi ni ó ti ẹ̀jọ̀ èmi ni ah, bẹ́ẹ̀ ṣe ń wú èmi náà yìí tẹ́ ń pè mọ́rẹ́wà mọ́rẹ́wà ẹ̀wà bàbá mi bàbá mi mọ́jọ́ bó náà bá sì bí mi èmi ní ọjọ́ bó bí ọbẹ̀ yóò gbé láwa látọ̀run yóò sì parí ah, yóò parí <laughs> èmi ní ọjọ́. wo gbọ́n ìwọ ni mo ní bá sọ̀rọ̀ kò sí kékeré ọkùnrin o tó bá lóun ò ní gbà lérò ìwọ gan-an má gbà fún ni níbikíbi tó bá dúró sí báyìí kó gbé pàdé ẹ̀ kó ṣe kí ni kó kàn mọ́ á fi para bẹ́ẹ̀ ni ẹ o ẹ̀yin méjèèjì lẹ́ni iṣẹ́ ṣe o òun lè má lára ń rohun ara òru wọ o ẹ ṣàánú mi o. yeye ọyá ń sọnù lè mo fẹ́ bá fani gbólóhùn o ò ṣe gbé mi báyìí kó gbé mi sórí ibùsùn. màámi ọmọ ìtọ́ ni kí n gbé o. ó ti sọ̀rọ̀ kí ni náà dúró dé gbé nílẹ̀ kó gbé wọlé lọ ẹ má wọ̀ pé mi jókòó èmi ò dá dúró rárá. first man first man ènìyàn tó lọ ń da kìkì dá ìyọ. màámi màámi kí ni kí ni kí ni. egungun ẹja dátí dátí. bá mi tí bá mi bá dé tí wọ́n bá wá látọ̀ wọn tó ní kí n máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi mi ò ní lọ o. torí kẹ́ni. Ah, ẹ wò ẹ máa gbọ́ ipò alága tí wọ́n wà yẹn ló ń jọ wọ́n lójú tó bá kúrò nípò alága yẹn tí wọ́n bọ́ sípò sẹ́nitọ̀ or governor bí n dọ́dọ̀ wọn láíláí. fọlábì ọlọ́run ò ní ṣe yín lọ́mọ ìyá òòsà. agbanu àdúrà nìyẹn màmí agbanu àdúrà nìyẹn. gbọ́nà wà fọlábì iṣẹ́ kan ìdédé ṣe o tí ò bá nídìí ẹ kí ló ṣẹlẹ̀ gan-an tó fi le tó báyìí. àjàlá ta nẹ ṣe bẹ́ẹ̀ yín náà ẹ̀ ni. èmi ó ṣe jẹ́ mi. ẹ̀yin lè fọwọ́ sí wèrè tí wọ́n lọ fẹ́ lọ́kọ ẹ̀yin lè fọwọ́ sí. afọlábí irú ọ̀rọ̀ burúkú wo ló ń sọ lẹ́nu òun pe ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ní wèrè. ẹ wá ní kí ni màmí tí àǹtí dárò ọba fikini kíní burúkú tí wọ́n pè ní ọkọ wọn yẹn sílẹ̀ mi ń dọ́dọ̀ wọn láéláé mi ń jẹ́ nígbà pé mo lẹ́gbọ̀n kankan níbi kankan òótọ́ ni mo sọ fún yín yẹn. ẹ ìyẹn ni ní pé torí tí ọkọ ẹ̀gbọ́n ẹ ló ṣe ń bá a jà. torí ẹ ni o tí oògùn rẹ bá mú ẹyin tó mú àǹtí mi kò lè lẹ́yìn o oògùn rẹ lè lẹ́yìn ẹ sọ fún mi náà kí wọ́n á béèrè lọ́wọ́ mi pé Fọlábí o jẹ́ kí n káàtì ẹ̀ mọ ọkọ ọkọ àǹtí ẹ̀ kí wọ́n á lọ gbé bọ̀bọ̀ wèrè yẹn tí ẹ bó ṣe rí kí n máa gbé wá tí àwọn ọ̀rẹ́ mi kan wá máa rí rúbọ ìyàtọ̀ fún gbogbo ẹ̀kẹ́kọ̀ọ́ la ẹ̀ kí wọ́n máa rí ẹ ẹ wò ẹ máa gbọ́ tójú ọba ti ẹyin ojú ti èmi o olójú tèmi rẹ̀ ń lajú sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ ẹ́ tàlùbọ̀ tó wà ní ojú àǹtí mi yẹn èmi máa yọ kúrò torí pé kò ní bomi kó gbẹ̀yìn kó gbà sọ́sọ́ nú ẹ̀ tó tọ́ ni mo sọ fún yẹn àfọlábí àfọlábí ṣé àgbà tí mo ń pè ẹni fọlábí. adori èèyàn ni ó ẹ ní péjọ kí. lẹ́yìn ọba rí mọkọ bá ń kó kiri bá ń kó kiri àyè bó ti yọ ọlọ́ọ̀kan wọlé ah, àá àti orí lọ́sà pa bí apá bí apá wà yìí. ó ṣe kan fún ààrẹ punch pound. bó wàá múra kẹ̀kẹ́ tó sá pa bí apá wà yìí. àdàgbà ewu ń tọrẹ àdàgbà ewu ń tòsè àjọ̀dàgbà àjọ ewu nìyí àbọ̀mọ tí òtún abáro kúrò ayọ́mọ nsọ́lí àdé nígbà wọn ayọ̀ lọ́ọ̀kan tó sapá bíi apá how are you sẹ́mọ̀dé omi tó ń bí láti yẹ. ọlọ́mọ ní ṣe lálàdá yẹ màdájẹ́ màdákú bẹ́ẹ̀ bá ti ń dà nǹkan jẹ yóò dàkú èkú. mọ́kànfó mi tàdákù èmi ò lè kú n bò mo dé tójú ọmọ kan mi ọmọ pé sin ní gba ikú ọlọ́tí ikú. ni ọgbà kú wa kú o ah, ṣe rí ngbà fàájì fi wà ngbà kan tá a mọ̀ ṣe fàájì káàkiri mo tẹ̀lé àwọn alásàlátù gan o èyí fi sọ̀rọ̀ eré tí a bá bẹ̀rẹ̀ orin báyìí lèmi náà mú ọmọ gbọ́ àwa làlásàlátù àlàfàrà àwa làlásàlátù àlàfàrà adáwódáwó arago sọ́wọ́ adáwódáwó ara bàtà sẹ́sẹ́ o pọ́n nǹkan sílé kan lọ́pàá aṣọ tí a ẹni tírú ẹ̀ bá wù kọjáde bá wò mí o ẹni tírú ẹ̀ bá wù kọjáde bá wù ẹ wo wọ́n tún àwọn ọ̀dà kéèyàn ọ̀gbìn. àtòrí àtòrí wà lẹ́gùn yìí dáa fún ọ ẹ kò ní sórí ibu yọ̀dà fún ọ. ẹ bá wulẹ̀ sí àdúrà fún yọ̀dà fún ọ. Ah, èèyàn máa ṣì wí o inú yín kò dùn nù. ṣé pé ìwọ náà náà àgbo ah. ọlọ́pàá ń tajò pé o náà lọ́nu o ah. nígbà wà fi na àgbo tèmi fi bẹ́ ń gbòòrò <laughs> mi àtàwọn ọ̀dún kàn mí ìyàbọ̀. ta lọkọ ànábì Yusuf ni. <laughs> wá ìtàlí. sori bọ́ba débẹ̀ ọmọ ọmọ mísítúrà mísítúrà sùn mọ́ ah. òun ó ṣèdí báyìí. túùdì mm-hmm. ẹ ti gbàgbó jìnnà ẹ ti gbàgbó jìnnà ọmọ gbọ́ mm-hmm. Mm-hmm. gbogbo èèyàn kò sáà láyé gbogbo èèyàn tó sáhun ẹ bá rori wọn kẹyìn sáhun torí gbà tí ẹ bá dàgbà tágbára ò bá ní ṣí mọ kárẹ́ ní retú mọ gbà. o ṣiṣẹ́ lẹ́yìn òjìndòrí. mo ti tẹ mo tẹ àmọ́ kíní kan tí a máa fọwọ́ tábà yìí pọ́npọ́npọ́n àpótí tí wọ́n tó páànù sí mo tẹ̀lé bàbá mi rí bàbá mi sàlámì. wọ́n ṣe gba ètò ẹ̀ wá wọ̀pọ̀ tán ni wọ́n wú bẹ́ẹ̀ wọ́n sọ̀dọ̀ kátikáti máa pọ̀ gan-an ta ló lè bá wọn wé ohun tó bá wù wọ́n náà ń ṣe ọmọ ìfẹ́ hàn. èèyàn ni ó. mo gbọ́ wọn nù. wọn nù wọn nù o wọn tẹ a ma ń hàn nù. ń bọ̀ lọ àìfi ní àfihàn pé fi sábà ń tẹ́wọ̀ lù ń lọ wo ẹyin pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó àtòrí ọmọ pé mo fẹ́ràn rẹ púpọ̀ ọmọ ń fàájì ibi ọba bójú bá ń pa ni àìdúró tọ̀ bá dúró tọ̀

wọn náà stọọpù mi ẹ dákun oko bo lẹ mọ lọ mo sì kọ ibùsùn wọn kọ àtàrodo ẹ dákun lọ sí géètì. ọmọ hmm. hmm. bí mo ṣe tó ọmọ pé obì kékeré ni mí kì í okuta òkúta inú okùn apá kan tó nǹkan ẹran lélẹ̀. ọyọ òkùnkùn kò mẹ. máa gbọ́ bọ́ọ̀sì mọ́ ẹ ti fún àyè. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ṣé etí yín di ẹgbọ́n mo ṣe hàn níta mẹ́yẹn látẹ̀kọ́. orí bàbá rẹ o. torí bàbá ẹ bá gbé ni ọmọ tó pọ́nrí irú tèmi ò pé igbó àwọn adé lo géètì tó gbọ́ wọlé ọ̀nà tó ṣe nǹkan nǹkan rúkú rúkú nǹkan rúkú rúkú rúkú tá a sì dánú sọ ọbọ̀lẹ̀ nu ọkọ̀ ọwọ́ ẹnu géètì fúnra rẹ̀ àbọ̀ ọwọ́ ẹnu géètì. kò dẹ̀ ní ragbá fún ẹnu tó fi sọ̀rọ̀ yẹn èmi ni wọ́n ń ṣe ẹnu yọ́bọ̀yọ̀bọ̀ sí ẹ́ bọ́fíjò àwí abẹ́ ìwúrúgbọ́n ẹbí bros bàbá aláago ẹ dákun ṣé bàbá yìí tó jókòó kò tó bàbá ẹni tásẹ̀nu pàgàlà bí bí igi palábẹ́ tọ́wọ́ àbú bàbá yìí ṣé bàbá yìí yóò tó bàbá ẹ̀ ìwọ làkọ́ bí lẹ́yìn àbí wọ́n lọ́kọ̀ ra sùúrù wọ́n nìkan lọ́kàwé ni ẹ wá wò kò mú jà lọ àṣírí ẹ̀ sì ti tù àmọ́rú yín àmọ́rú yín bẹ́ẹ̀ bá ti kàkà pọ̀ bí ará àgbẹ̀ ti bá òtútù ìparí àgbẹ̀ tiẹ̀ ní abisọ́yẹ́ lọ yẹ́ pa àti mọ̀ pé wàá tọrọ owó ni so ọwọ́ àròsẹ ọwọ́ tọ̀ wẹ̀ ara lè kín alárùndàlẹ̀ ò sì lè alárùndàlẹ̀ bíi túbọ̀ ìjura mi sá ẹ bá sóòsì wàhálà wà tọ̀ báyìí. Ah, ikú wọlé àwọn ọ̀rọ̀ bá ń ṣá àbí táàbà tó gbà lọ́wọ́ rẹ̀. ó pìsẹ̀ǹtì ló mú. lẹ́nu èmi wá tọrọ owó ẹ̀yin idiot ẹ ní gut láti máa sọ fún mi pé mo wá tọrọ owó. ẹ dàbọ̀ ah, ẹ máa wọ̀ ẹ máa wo tégbè tọ́ra kó tó tó mójú. going on here? Ṣé bẹ́ẹ̀ mo gbà ẹ́ sí ni? Ṣé ibi tí mo gbà ẹ́ sí lélẹ̀ Ṣé o gbọ́ hàn látàárọ̀? Rárá, mo fẹ́ wá sí géètì mi mo ṣe gbọ́ hàn nù. Ṣùgbọ́n àwọn dádì láwọn ti kírọ́ọ̀ṣì géètì ni ò jẹ́ kí n dáre wá. Oh, ẹ jí dá space. Ẹ kàn, ṣé kò sí àwọn ẹranko tẹ́ ẹ kó sí bíbá Kí ló ṣe fún yín? Ẹ imagine kí wọ́n máa kí àwọn idiot yìí kọ́ máa sọ fún mi pé mo wá tọrọ owó níbí báyìí ni wọ́n embarrass mi gan o. ẹ má bínú ọmọ ò da mọ̀ ni. àwọn ni a fẹ́ award contract ẹ̀ wọ́n ní contract. ṣé ń gbòjá jẹ́ àlejò ní fi ń pe ilé ayé rẹ̀ ọkàn rẹ̀ ọ̀kan ṣoṣo rẹ̀ gbogbo ilé ayé rẹ̀ ní fi ń pè lẹ́ranko ọwọ́ á ní mọ́ bínú ọdẹ mi ò bínú o àmọ́ sẹ́ni tọ́sẹ̀ gangan kò lè sọ pé kí n má bínú àwa wí ọ̀sẹ̀ ẹnu gógùn bí ẹnu ò ilé abọ́kè. ẹ má bínú ma ẹ jọ báwo ni wọ́n ṣe jẹ́ mi bá ní kí ẹ bá mi tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ torí inú òkùnkùn ni mo wà mọ́. ọkọ mi. ó làgà. ma ọkọ yín àbí ọmọ yín mà. <laughs> ọmọ ọ̀dọ̀ ni ìwọ sórí fàjábá ló mọ ìgbẹ́lẹ̀ ẹ̀jẹ̀ wọn lọ jùlọ pọ́pìn kíláàsì. jẹjẹ yóò yọ yóò lò yún ẹgbẹ yóò kò ló yún ẹgbẹ. kọ́ ọ bá ní sẹ́gbà ní kọ́ pa ni. àbíké lẹ́yìn. olùdòsí bábò gbowó lọ ẹ̀. olórí mú gbòòtò pé kò rí sè wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé sẹ́yìn. ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú o ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú ìfẹ́ mà yá dìde mi o ẹ wá wo ẹni gíga tó fẹ́ ni tí ò tó láyé ẹ wá wo ẹni gíga láyé tó. olórí àní mo fẹ́ bọ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ni. ọ̀rọ̀ wo ló tún rò pé ń bọ̀ sọ ọ̀rọ̀ ìfẹ́ ni. ọ̀rọ̀ ìfẹ́. olórí síbẹ̀ náà ìgbà mélòó ni mo sọ fún ọ mo ní bọ́ bá fẹ́ bá a sọ̀rọ̀ kọ́ ọmọ rẹ júlẹ̀ ojú ì ti le jù. àdàbà o ṣàlè pé mo bízì kí ló fẹ́ sọ. o ìsọnù lọ̀rọ̀ bísí rẹ̀ yìí o èwo bísí bísí bá a dọ́fíìsì ọ̀pọ̀ bísí ọ̀túndélé nìṣó tó ń lé o bísí èwo ló dé sí wọ́n lọ pa bísí ni ah, iṣẹ́ ìjọba ìṣàṣe làágùn o lẹ́yìn kéèyàn ò ṣe kó fi lọ́mọ lọ. ṣùgbọ́n ọjà gbé ni ọjà gbé pẹ́ ni. Ah, ah. ó yẹ kó n mi nọ́mbà one nù lé èmi ń fọ́ sí mọ́ ọ àmọ́ lóhun one thousand ohun bẹ́tà láìfù ni ó fi bá ń sọ̀rọ̀. mo ń bọ̀ ẹ́ kí ló fẹ́ sọ ẹ̀yìn tó wí ohun èyí dá ní ìsìn ojú lọ́rọ̀ wà ojú sì nífẹ̀ẹ́ wà hmm. inú mi wá dùn bó ṣe sọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ ní ìsìn tó tún wá mú ìwà tútù ìwà ìrẹ̀lẹ̀ bí èmi àdàbà <laughs> àwọn èèyàn sọ pé mo níwà ìrẹ̀lẹ̀ ìgbà tó sì ń dé rédíò béèrè rẹ̀ ǹjẹ́ ti eh, ń kí gbogbo àwọn èèyàn ọwá ní àwa pé àwa àwa àwa kò palẹ̀ mọ́ ọ̀la o gbígbọ́ ọ̀la ni àyájọ́ olólùfẹ́. Ah, February fourteenth ọlá máa ní. <laughs> mo mọ̀ pé ó ti mọ̀ ọmọ ògbó ti mọ̀ mo wá wò pé gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì tí wọ́n fẹ́ra wọn dénú tí wọ́n fìfẹ́ bára wọn lò pọ̀ tọ́lọ́run dà wá pọ̀ lórí ìtẹ́ mímọ́ hmm, mo wá wò pé bo ni o rò pé kémi àti o ti jọ lọ ṣe àyájọ́ olólùfẹ́ wa. Hmm. ibi tó bá ti wù ẹ́ náà ni. Mm. <laughs> èyí tó fi wá wù mí nù yóò fi gbogbo àṣẹ sí lẹ́nu ó ti mọ̀ pàṣẹ àtàgbára ẹnu mi lọ́wọ́. ọ wàá sórí rẹ mm. sórí nǹkan kan wà ń bẹ lọ́kàn mi tẹ́lẹ̀ tí mo ti ní lọ́kàn pé ń sọ fún ọ mm. mo fẹ́ máa bá ọ lọ́fíìsì torí wàhálà rẹ ti pọ̀ jù lọ́fíìsì o bí n bá ti á débẹ̀ ó fún mi green biro. green biro green biro. biro biro tí wọ́n fi máa kọ nǹkan báírò mm. kí ló fẹ́ fi ṣe. Mm, mo fẹ́ kọ́ ẹgbẹ́ mi ní màá lo níbi èrò tí mo kọ́ ọwọ́ lù tí mo buwọ́ lu sẹ́ẹ̀kì owó sẹ́ẹ̀kì yẹn bá ti kọ́ tí mo buwọ́ lù tí mo fi gbé ìwé rẹ̀ kọ́. èrò pé signature mi ni báyìí sa bùnmi báyìí bàjẹ́. o ti fara mẹ́yìn wa <laughs> bi. sọ wá rí ti ètà ń bá bọ̀ kẹfọn dúdú tó gbọ àjẹ tàyájọ olólùfẹ́ mo fẹ́ mú ọ dáwọn ibìkan tí fẹ́ òdì rí ah ìdọ́rọ̀ mi ló ń gbà sí ìfẹ́ mọmọ síìtì tí fẹ́ ń gbé ọlọ́run ọlọ́run gbogbo bẹ̀ ní ìmọ̀ọ́dé lọ́la ṣé bá a bá ti jí lọ́la ọkọ̀ọ̀kan fẹ́ ká ṣe dọ́ngìn jọ́ngìn ká jọ́ngìn káàkiri gbogbo àdúgbò. jọ́gìn. jọ́gìn. ká lọ jọ́g. so tí a bá parí dọ́ọ̀kì mo wá fẹ́ ká ṣe mo fẹ́ ká gbé wéèsì weight. pé ká gbé weight weight yìí tí wọ́n máa gbé tára èèyàn fi máa yá gágágá. weight lifting. weight Lifting. weight lifter. jọ kí ló fẹ́ gbé weight fún. mo fẹ́ kára wọ ya gágágá ni ọ̀hún gbé bí èèyàn bá fẹ́ ṣeré ìfẹ́ tẹ́nì kò ṣeré èèyàn gbọ́dọ̀ sàwọn kankan. ọ ọmọ oh, oríkì ìfẹ́. oríkì ìfẹ́ ló yé mi jù ọmọ ìfẹ́ bí ojú òwúrọ̀ látàgbàlá ilé àwa níjọ́ jágbàlẹ̀ Elédùmarè àgbàlá wa ní ìlàjì ọ̀jẹ́. tába tí wàá gbóhùn bẹ́ẹ̀ ni wàá sẹ̀sẹ̀ gbé ọ lọ pápá àfẹ́ táàbì ṣe àyájọ́ olólùfẹ́. ọmọ nǹkan yóò tẹ ọ lọ́rùn. Fọ́ṣùmá níbo láàdà. ìbòǹbò ni níwájú sanga. ìbòòrò ẹ dákun ṣé bẹ́ẹ̀ ṣe ń lọ bòòrò rè bẹ́ẹ̀ ṣe ń lọ bòòrò rè ọlọ́mọ mọ̀jì aya wèrè èrò tiẹ̀ ni <laughs> mo mọ̀ pé mo fi ṣe ni bóyá ń lọ fíìdì lọ gbá bọ́ọ̀lù. ń lọ rè gbá bọ́ọ̀lù mọ̀ ń lọ rè jẹ̀sẹ̀ ni. ẹ ń lọ jẹ̀sẹ̀ ẹ mọ̀kù ọwọ́ ọmọ ọmọdúnwà ni ṣẹ́ẹ́rì tó gba ìṣúrẹ́ kọ́ǹtì bẹ́ẹ̀ ni yóò ṣe yọgun rè só ti lóòótọ́ ni ẹwẹ́nu lé ẹwẹ́nu ọkọ́ lóòótọ́ ọ̀rọ̀ ni ká sọ. mo ṣe bí fọ́sùn àwọn kúrọ̀ ni wọ́n ní ẹ̀ ń lọ kí ìjẹ́ lọ gbá bọ́ọ̀lù. lọ sí gate fún. Hmm. mo ní kó lọ sí gate. ẹ ṣé kí n lọ jí dáìbà tí ọwọ́ ẹ̀ ń jáde. ó dàbí nǹkan ṣe lórí ṣé mo sọ fún ẹ pé mo gbé mọ́tò jáde gbẹgbẹ tí ọba alẹjẹ mu ni ọmọ lọ mu ọmọ lọ mu mi ni wà mu. adaba ṣe yá. o ti yá o jẹ. ká lọ ṣe kí ni. ká lọ jọgì. jọgì tí òun jọgì làbó ayo ẹ eh? bóyá dàbí ẹwọ kó dàbí ké dàbí yà lọ. ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú o ìfẹ́ fọ́jú ìfẹ́ fọ́jú ìfẹ́ mà yá dìde rìn o ẹ wá wo hmm. ẹni gíga tó fẹ́ ni hmm. ti òtó láyé hmm. ẹ wá wo ẹni gíga láyé tó fẹ́ ni ti òtó kí la máa pè yọ ọ̀rọ̀ ìfẹ́ lágbára ìfẹ́ fọ́jú o. ó máa gbẹ́sẹ̀ báyìí ṣé orí ṣe ń gbẹ́sẹ̀ yìí díẹ̀ díẹ̀ hmm? tó bá fast jó máa tètè rẹ̀ ok díẹ̀ díẹ̀ ṣe báyìí máa bounce pẹ̀lú ẹ̀ kí ni kí ni. kí ni wele. bounce bounce ó move pẹ̀lú ẹ̀ wàá move pẹ̀lú ẹ̀ wàá move pẹ̀lú ẹ̀ wàá move pẹ̀lú ẹ̀ àdùn má ṣojú bẹ́ẹ̀ jọ akí ló ń ṣe náà o ò gbé wéètì relax ọwọ́ ẹ̀ ṣe ọwọ́ báyìí kò ṣọwọ́ báyìí nìkan ah, olúwa ó yá ó yá máa ṣe lọ jẹ́ máa wò ẹ́ bẹ́ẹ̀ o gẹ̀ẹ́tì rárá o mm. mm-hmm, wo mi mm-hmm. <laughs> kò mú. ẹ wá ní gbogbo ẹni tó tún ṣe báyìí ṣé kò mo ṣe báyìí. ìgbà bó ṣubú ọ̀nà ti báyìí. ẹ jókòó yá ó yá ṣe. tí mm-hmm. máa ṣe báyìí gan wàhálà tún ṣe jọ́gì kò níyà já jọ́gì let's go one two one two one two one two one two one two one two one two one two. ṣùgbọ́n fẹ́ sáré Oh yeah. Oh yeah, max get set go. mo ṣe gba ètò ẹwà wọ̀pọ̀ tán ni wọ́n wù bẹ́ẹ̀ wọ́n sọ̀dọ̀ kátikàti máa pọ̀ gan-an ta ló lè bá wọn wí. ohun tó bá wù wọ́n náà ń ṣe ọ̀rọ̀ ìfẹ́ hàn bí àdánwò ní ìfẹ́ fọ́jú. ọ̀rọ̀ aládàtọ̀ fún ìfúnradá ni. ẹ wo ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló máa ń papọ̀ àbẹ́ ẹ̀bọ́n àmì ìsẹ́nsì bí rónà jìnlẹ̀. sẹ́yìn dẹ̀rọ pé ọ̀rọ̀ yìí ojú lásán ni ṣá. à ń pọ̀ yìí lówe ó láronú o pa ó dẹ̀ dákẹ́ látàárọ̀ tí ẹ sọ nǹkan sọ̀rọ̀ yìí ó dẹ̀ fi wá jó. kí ni ẹ ẹ jọ kí lẹ sọ ọ ẹ ń sọ̀rọ̀ alága kí lẹ fẹ́ rán mi sí wọn kí máa ń sọ fún wọn. orí yín èpè ẹ̀mẹ́ta orí yín èpè ẹ̀ ní làkàyè nǹkan tán pè é sí abidibidibidibidi ẹ̀ ń fẹ́nu rẹ̀ káàkiri èmi máa ń dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò bá ti kàn mí mi ń dá sí ẹ̀jọ̀ kí n ti yín bẹ́ẹ̀ wọ́n ń jà lékejì ọkàn yìí ni. ó oh, ó dà pé ẹ ríṣẹ́ bòmí àbí ẹ ríṣẹ́ iléeṣẹ́ tọ́mtọ́m. ṣe ẹ fi ilẹ̀ ó ti jẹ dòdò kò lè so dòdò bó ṣe wà yìí. ó ti jẹ dòdò bóyá dòdò. ṣé ẹ ti gbàgbé pé ajá first man. Ah, you get it right ọ̀tọ̀ ló sọ. first man sir first man sir a wọ́n dẹ̀ dé nìyẹn. wọ́n pè wọ́n náà ah, kí ló ti débẹ̀ yẹn sìn kí ló dé mo rò pé rán mi sí wọn. ọ̀nù àìrí ni èmi ò má dùn mí. mo ti ẹ̀dẹ́ nìyẹn. pa kí la ní láti ṣe lénìí. Um, a fẹ́ yọjú sí ọ̀dọ̀ àwọn àgbẹ̀ a dẹ̀ fẹ́ dáwọn pensioners lóhùn ńlá dẹ̀ tún fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn stakeholders. Um, vice ayọjú sáwọn àgbẹ̀ èmi á láìka tẹ̀ attend um, meeting àwọn uh, stakeholders yẹn. Yeah mo ṣe gbàgbé pé three pm ni meeting pẹ̀lú àwọn pensioners. no no no no mi ò gbàgbé i think um, by or before three ó yẹ ká lè ṣetán because èmi mo wish láti attend meeting àwọn pensioners yẹn because um, wọ́n jẹ́ àwọn tó yẹ pé wọ́n ti sin ìjọba sẹ́yìn tí wọ́n wá ní agbára láti sin ìjọba mọ́ èmi dẹ̀ feel pé gbogbo ẹ̀tọ́ wọn ló yẹ ká máa ṣe fún wọn láì múnira lọ́wọ́ okay so I do that. Yeah. Okay. so I guess. Um, you hold your and do everything, right? Sure. So we have all the documents? Yes, okay. Okay, okay good, good, good. Ah, Olórí. Hmm? Ọ̀n jáde. Oh, yes. Ọ̀n jáde. Ẹ káàárọ̀. Hmm, dáàbò, tàbí dáadáa. Bọ́dà. Èmi àti alága lájọ ń jáde. Ti wò ó náà, ó ti gbéwò ìyá ọlọ́wọ́ bí èyí mẹ̀lẹ́kẹ̀dẹ̀ ti ń gbàjọ, mo ló ń kiri lọ́nu. Owó ò ní lè ba lọ, mo fẹ́ ránṣẹ́. Ah, ah. Jọ, PAT ẹ̀ ń kọ́ pé pa tọ̀dọ̀ mi ẹ̀yin olóhùn bízì. ó bízì. ẹ ó bízì. ẹ pa tèmi náà bízì. iṣẹ́ kan bẹ̀ tó yẹ kó ṣe pé ìwọ ni wọ́n ràn ìmọ̀ nígbà máa ti wá wò pé ah, àìlọ́kọ́lé àbọ̀ kó mi tòróbìnrin lọ yóò ṣiṣẹ́ o ìmọ̀ àfi wò pé kú òdu kó wọn lọ kó o sì máa wò wọn ò bùn lówó. <laughs> wàá rí mi iṣẹ́ dúró kí ni stress ẹ̀ náà ṣebí pa tèmi ni pa tiẹ̀ tẹ́lẹ̀ wọ́n ló gbà á mọ́ mi lọ́wọ́ bí èmi ni tẹ́lẹ̀ ó ní kí lọ gba obìnrin náà mo ti employ obìnrin so what's your stress. olórí i got it i got it èmi ọ̀gbá lọ́rẹ̀ kí ni yín ṣe kí wọ́n gbà èmi ọ̀kẹ́ ránṣẹ́ ni bàbá yìí dílé ọmọ mú nǹkan rẹ lọ. anyway à ń jáde ok oya gbà. wà á ṣàfàní ìṣẹ́bí ọ̀sùn ojú tó bá sọ̀rọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́ àní mo fẹ́ ránṣẹ́. Ah, mo náà lè ránṣẹ́ ah kí ni stress ẹ náà rọ́pì etí ẹ here darling ah. let's go ká máa mú ọ lọ. olórí ọmọ ń lọ ọ̀dà àlọ́ ń tiẹ̀ àbọ̀ ń tèmi ilé làpò tí jókòó dédì. alága mi uh-huh. alága mi uh-huh. ó máa tún rúgbó bọ̀. kí ló tún dé. ṣé èyàn ò gbọ́ báwọn èèyàn ṣe ń sọ káàkiri ni ṣé èyàn ò rí ni ẹ̀yin ò rí bọ́ọ̀kọ̀ ṣe rí ni. bó o lórí ẹ rí gbogbo àwọn ìwà eh, àdójútì tó ń wù ni ṣé béèyàn ṣe ń wùwà ló ń wùwà yẹn àbí béèyàn ṣe ń rí òun lórí yẹn ni. Ah, ah, woman leader woman leader mo máa ń sọ fún ọ ọ̀rọ̀ tí wọn ò bá pè ọ kí ló wulẹ̀ dìgbà dàgbà tó tòkò wálé fún un eh, tí wọn ò bá pè yẹn sí sọ yẹ kéèyàn dá sí eh, sórí ọ̀rọ̀ tí ọ ṣe ọkọ kọ̀sọ́kọ tí ń fẹ̀hùn ìwọ̀nba alálẹ́ dá sí mà nítorí pé n tó ṣe pàtàkì òun ni pé kálága ò ti jẹ́ tiwa èèyàn tiwa lálága ó sì ń ṣe ń tà ń fẹ́ fún wa tó bá ti ń ṣe ń tà ń fẹ́ fún wa ìyókù kárì tí omi ọbẹ̀ sì ń sàn báyìí yìí kò kárí àbí ẹ̀tàn <laughs> ó ti kárí sọ ah. wá rí tó le jù láyé òun ni àárín lọ́kọláyà ó ṣòro dá sí ó yé wọn ó sì yọ ọlọ́run ti wá ni pé káwọn mójútó ṣèlú tí a torí ọlọ́run ṣòṣèlú hmm. ṣá torí ọlọ́run ṣòṣèlú ni ebi torí owó ni. alága mi hey i trust you owó ni kókó àmì o. dpm gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé allocation ṣẹ̀ṣẹ̀ dé ni mo dẹ̀ fẹ́ kí a tètè sanwó àwọn òṣìṣẹ́ yìí ní kíákíá. alága bẹ́ẹ̀ ni ti yín rí o you are so wonderful. ṣé èèyàn mọ̀ wípé ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní ìsà àkekèé ni ah, àwọn òṣìṣẹ́ yìí ti fi gbogbo ọjọ́ ayé wọn ṣiṣẹ́ ó dẹ̀ di dandan kí a tètè sanwó wọn kí àti sanwó kó má máa jẹ́ ìnira rárá. mà ṣé ẹ mọ̀ pé ọ̀kín lọ́ba láàrin àwọn ẹyẹ bíjọba yín ṣe rí gan ni mo sọ yẹn ẹ̀yin náà ẹ wò nínú gbogbo ìjọba tí a ti ní gbogbo àwọn alága tá a ti ní local government council wa in fact kò sí alága kan tó ṣe bíi tìyín for example tí allocation bá dé wọ́n lọ gbèjì sínú àkáǹtì wọn ni for their own self interest kó yẹn lè máa yíjì sí táwọn ìṣẹ̀bá wa ń pariwo pé kò sówó oṣù kò sówó oṣù wọ́n máa ní wọ́n ti sanwó ni àbí nǹkan kan ló ṣẹlẹ̀ but níjọba tiyín kò sí irun tó jọ ah èmi ò ní ever ṣerú ẹ̀ láéláé nítorí oògùn aláàrùn kò gbọ́dọ̀ gbẹ ah ẹ̀yin lè lọ wò ó kí ló ṣẹlẹ̀ sí àtúbọ̀tán àwọn tó ṣerú ẹ̀ àtúbọ̀tán wọn ò dáa ó yẹ kó máa níbẹ̀rù ọlọ́run. first man ọ̀kan lọ́mọ ọkọ̀ ọ̀gá wa dìde mi ń dìbọ̀gán ọ̀gá wa náà ní o. first man ọ̀gá wa náà ní o. ọ̀gá wa náà ní o ọmọ oh, first man. first man. ẹ. Eh? láti wo. wo wo wo wo láti bọ̀ ń bo ni ah, bójú ọ̀bá sọ̀nà fún ọ ìrí tó orí mi yìí orí mi ìyá rẹ̀ nípa ó ti mọ̀ pé ìyẹn kan pàtàkì lọ́gbọ́rọ̀ jẹ eh, ìyá yín ti mẹ lókè mọ́ fẹ́ rí. lẹ wá ń ja lọ báyìí ẹ tiẹ̀ bèrè anything. èmi náà lọ sọdá já wọn èmi lọ sọdá já wọn ẹlẹ́nu túdú rẹ̀ mo ní bọ́ dákun ah, ojúgo. ọ̀kàrẹ̀ ẹ̀ wo ojú ń kàn mi mo fẹ́ sáré rí ìyá yín lókè ni. máa ah! ẹni sùúrù. kí ló fẹ́ lọ ṣẹlẹ̀ fẹ́ lọ. I ló invite you. But I don't invite you èyí ó tètè invite me, mi sí ṣọ́ọ̀bù ìyàwó mi ṣọ́ọ̀bù ìyàwó mi. àwọn ìdíò tó ló ń parí bẹ́ẹ̀. Ah. yes yes secretary. ọkùnrin kan ló ń pariwo ń ta wọ́n sọ pé ọkọ yín làwọn. ọkọ aládàkẹ́ kí ló ṣe wọ́n. ọkọ màdàmú. secretary ìwọ máa lọ náà but uh, mi ìbá ní kí ẹ attend sí wọn. nítorí pé aráalé ló mọ̀ lámòdì o ṣé ẹ rí àwọn èèyàn tó wà níta yẹn ọ̀tọ̀ níbi tó máa rò sí so mi ìbá ní kẹ attend sí wọn náà ká tó máa ṣe meeting lọ. ẹ jẹ́ ká máa bá meeting wa lọ. ok no problem um, nípa ọ̀rọ̀ project tí ẹ sọ pípa máa gbé fún contractor mo wò pé bóyá ó yẹ ká ti fún wọn ní owó láti máa bá ṣe lò. alága alága. yes yes yes. ṣé kò sí nǹkan kan. Ah, mo ń fọ́lọ̀ yín mo ń fọ́lọ̀ yín. ẹ̀ ń fọ́lọ̀ mi. oh yes yes yes ẹ máa sọ̀rọ̀ yín lọ gbọ́. ok nípa ọ̀rọ̀ project tí a fẹ́ ń gbé síta. wípé owó project yẹn bóyá ká fún àwọn contractor. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. òbẹ́ ibi iṣẹ́ wo yìí ṣé kò sẹ́yìn ti. ẹ wà ok. yes wà ok. gba syllabus. ìṣòro ni. undergraduate. àfà ìyá yín kọ. ìyá ìyá ti jáde. àti jáde. àti jáde. jáde ìyá na so. security check. wọ́n sílẹ̀. ìyá ti jáde. na so. <laughs> the course is clear. baba. Fọ́ṣmọ̀. èèyàn ni ọ ọ mọ̀ pé àìtódò tọ̀ sí ni kọ̀ǹkọ̀ díjú ọ̀pọ̀ lọ́díjú mọ́ fẹ́ tó. na yóò filẹ̀ pé orí ìtọ́ bodò jẹ́ etí ọba mú mi ó mú mi. ayi ọmọ ìdá marini olúwa mi o bẹ́ẹ̀ ti ń pè wá náà ń jẹ́ o. ẹ rọra ẹ káàbọ̀. àwa ti tò déédéé ẹ ǹlẹ́ ayin ayin ya yín o ṣe é rí pa ni. naso. Ah. first month mọ̀mọ́ ni á lóòótọ́ hmm. kọ̀sárúgbó ń gánà. bẹ́ẹ̀ yóò tiẹ̀ pọn mọ́ yọ pọn báàgì. bẹ́ẹ̀ ni wọ́n jáwé sóbì wọ́n ti mú tajérò. ẹ anigẹsinẹ ọ̀rọ̀ ẹnu ẹ ò dáa ọ̀rọ̀ ẹnu bó ṣe sọ ẹnu bí sọ sọ ẹyin o rò pé àwọn eléyìí ṣe kò ní dáa fún èbó tó ṣe kó stay ni eh? òpònú ayírada. Osman rice mo fẹ́ jẹ o. olúwa mi tó ti ju àwọn sódò ó tó ti ju ìwọ̀ sódò ọ̀rẹ́jà méjì gbé àkúràkújà àti mọ̀ńkẹ́rẹ̀ mọ̀ńkẹ́rẹ̀. rice mo fẹ́ ebi ní ipa mọ́nàmọ́ná kú. ẹ yí òpété ẹ gbóná àmọ́ wá sí ìkànnì olè ó dé èṣù ẹ gbóná a ṣe ṣe ọ̀rọ̀ first man ṣe ẹ tó mo tí first man tó lọ gbé wálé. àtòrí abẹ́ẹ̀ máa gbá torí ìwọ tẹ̀sẹ̀ ń sọ tó mọ̀ pé kó wèrè kó wèrè first man ni kó wèrè kó wèrè ni àwa wí táwì ó ní àwọn ohun àwọn ìyá wa sáwọn ilé wa gẹ́gẹ́ bí ìyèrè ko àbẹ̀jẹ́ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ń bò. sọ́ọ̀mọ̀ pé wèrè ló ń gan fúnra rẹ̀ ni ah. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn oníṣìírí àwọn ohun èèpì sí rí bá wí. ẹgbẹ́ gbẹgbẹ́ ni yín dà sóhùn èrè kí lẹ fẹ́ tà ẹjọ́ náà lẹ́kọ̀ọ́ léyà ẹ bá padà di iṣẹ́ yín níta sọ́fẹ̀ náà nà mo ní kẹ́yìn náà kẹ́yìn máa wọ táìtì aṣọ tí màdàmú bá wọ̀kù kẹ́yìn ló fi dì kí gbogbo rì ọ̀gá òkè àgélú so ti èyí wọ́n mọ̀ rí yín kó jáde. irọ́ ni àbíkẹ́ lu kó déètì kánú ilé. tọrọ mọ nílé mi ni mo mọ dáràn o nígbà mo lọ kó ra tó wù mí tọ́wọ́ ni wọ́n mọ ní gẹ̀rọ̀s ṣé wọn ló nílé ni àbí mi mo nílé yín àwọn èyí ò ní gẹ̀rọ̀s o so ti gbọ́ ẹ bá ń sàdéhùn àwọn eré kan jóni gbogbo ẹ̀ lẹ́sìn lónìí ẹ̀ ṣe ní olé kẹ́ni kí ah, ló <laughs> ń sọ yìí bójú bá rọ èrè ọgbọdọ sẹ àgùsí yọnu àgùsí yọnu you get us. first man ṣe é ní padà tẹ́ báyò first man ṣe é ní padà tẹ́ nígbẹ̀yìn o gàlẹ́gàlẹ́ yìí ń ga làgàjù ó ga ọ́ gàlẹ́gàlẹ́ ìgà làgàjù ẹ̀ bá tẹ̀ jẹ́jẹ́ o ilẹ̀ ń yọ. sorry ma.